hello má jẹ́ kó pa ẹ́ má dúró níbi tí wọ́n ti máa pa ẹ́ bí orin bàbá yìí ni ọmọ yẹrí ẹ òkò ń bọ̀ tó o bá gbé orí ẹ sílẹ̀ ẹ tí ọ̀hún aláburú èèyàn tó bá bá ẹ wí tán wọ́n á tún parọ́ mọ́ ẹ. ọlànàbí sodiq shina welcome Omidúpẹ́ Àlàdé inú nǹkan tó bá rí lára ẹ náà ló máa fi ṣe ẹjọ́ pẹ̀lú ẹ. meanwhile ìwọ ló gbé ara sílẹ̀ tó jẹ́ kó rí ẹ lò. ìwọ ló ṣe kí ni ìwọ ló gbé ara sílẹ̀ mò ń bọ̀ mo fẹ́ fẹ́ kẹ́ni stand mi. tó o jẹ́ kó ṣe kíni tó o jẹ́ kí wọ́n rí ẹ lò. lórí kéèsì ìyá àbèjì tí ó ń lọ lọ́tún tó ń lọ lọ́sìn àá sọ fún àá sọ pé ìyá àbèjì ò mọ bó ṣe ń lọ lórí Facebook gẹ́gẹ́ bí adẹ̀ ṣe mọ̀ wípé kò mọ bó ṣe ń lọ lórí Facebook especially ọmọ tá a rí bó ṣe ń fi ènìyàn fi ọ̀rọ̀ tútù bá wọn sọ̀rọ̀ tó ń fi nǹkan ṣe pẹ́pẹ́ dẹ̀m tó bá ti rí i pé nǹkan yẹn fẹ́ wọ́ tán á wá máa ní kó máa fowó ṣẹjọ́ kó máa dáwó ẹjọ́. E ẹ wo ọ̀rọ̀ fọlá náà ohun tó bọ́ sí ọwọ́ fọlá tó fi jẹun ni o kò ra ọjà ń bẹ̀ o ẹ rí i pé ìyábọ̀ òjò ló ṣí ṣọ́ọ̀bù fún bóyá yẹn náà ti wá gbà bóyá yẹn ti bóyá yẹn ò gbà àmọ́ but ìyábọ̀ òjò ló padà ṣí ṣọ́ọ̀bù fún but lórí Facebook yìí àwọn tó jẹ́ fáǹsì ẹ̀wọ̀n lè sọ wípé ìṣojú gbogbo everybody yìí lọ́mọ̀ pé ìyábọ̀ òjò ló fọ́n ọmọ yẹn ní ṣọ́ọ̀bù wọ́n mọ̀ pé ìyábọ̀ òjò ó ń wà ní ẹ̀yìn bí ọmọ yẹn ṣe bẹ̀rẹ̀ sí tajà ẹni tó dẹ̀ ní òun fẹ́ gbà tó yẹ pé tó dẹ̀ ní ó bá gba owó lórí ìkànnì yìí tó ní ó máa bẹ̀rẹ̀ sí ta ó ṣèṣe ọjà ẹ béèrè ó ń lo ìṣíjú fún ẹ̀yin mùmú followers. JC mo kí Williams mo welcome sir. hello ó ń lo ìṣíjú fún gbogbo yín meanwhile àwọn ẹlòmíì tó bá fún un lówó wọn ò ní fẹ́ béèrè nítorí ìwà tó ń wù. máa wá mú wa lọ sí orí kéèsì ìyá àbíjì yìí náà ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ ra wa pé kí ni ìdí tí àjẹrìwáyà kò ṣe fẹ́ kí fámìlì yìí rí justice kí ni nǹkan tó pamọ́ síbẹ̀ ẹ jẹ́ kájọ wò ẹ jẹ́ kájọ ṣe kí ni kájọ wò mo sọ fún yín níbi ìjẹta tí mo ṣe ṣáàtì mo ní wọ́n ń lọ bá wọ́n fẹ́ wá bá àbíkẹ́ wọ́n fẹ́ bá sẹ́tù wọ́n fẹ́ lọ bá ọba ńlá láti sẹ́tù wọ́n fẹ́ parí ìjà pẹ̀lú ọlọ́wọ́ síbí àtọwọn tó kù wípé Lizzy nìkan ṣo ló le láti bá parí ìjà ẹ̀yin tẹ́ ẹ bá wà lórí ṣáàtì mi ẹ ju emoji ẹ jẹ́ kí n mọ̀. <laughs> ó ń lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ kàfáyà ọkọ̀ jane jane láyọ̀ harry but my force is for Layo ah magic má jẹ́ kí Layo <laughs> gbogbo gbogbo wọn tẹ̀ ń dárúkọ yìí ah, àwọn èèyàn líle ọmọ líle ló ń wà lórí Facebook ọmọ líle ọmọ líle. now ẹ rí strategy tí ọmọ táàrí yìí wá ń ṣe lórí Facebook ó rí mi gẹ́gẹ́ bí threat meanwhile ó mọ̀ pé àwọn nǹkan tí à ń sọ reality lórí kéèsì ìyá àbèjì òun là ń sọ èyí rí i pé ọ̀rọ̀ kéèsì ìyá àbèjì kò ní fẹnu gbábẹ̀ yẹn ọ̀rọ̀ kéèsì ìyá àbèjì èyí rí i pé kò lè fẹnu gbá ibẹ̀ yẹn ó wá fẹ́ fi ẹnu gbá ibi aṣọ meanwhile ó ń ṣe kí ni ó fẹ́ tún àwọn nǹkan àwọn èèyàn tá a túlẹ̀ ń bẹ̀ ó fẹ́ tún wọn kó sínú àgò padà ni àwọn díẹ̀. èmi náà mi ìkọ́kọ́ rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn lẹ́ẹ̀kan ni mo fi ní pé kí n kúkú lọ kí n padà o méjèèjì látọ̀dọ̀ Facebook ṣé ń gbádùn mi. ṣé ẹ̀ ń gbádùn mi. gbogbo wa la wá rí bí ọlọ́wọ́ ṣíbí ẹ̀rí update kan tó lọ ṣíbíṣe àwọn kan ti bẹ̀rẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ti owó bọ àwọn kan lára hello wọ́n ń ṣe iṣẹ́ yẹn ní underground wọ́n ń ṣe iṣẹ́ yẹn ní underground òun á wá lè máa fi ọ̀rọ̀ aṣọ yẹn máa fi distract ìyẹn la máa máa lebe la máa máa de la máa máa deliberate lé lórí la máa máa ṣe calling show lé lórí wípé kinní kan ohun tó máa ń ṣe nìyẹn hello. ṣèbẹ́yìn náà mọ̀ kẹ́ ẹ lè mọ bírò ẹ̀ ṣe já sí o sọ pé o taṣọ hundred nígbà tó dípa tó sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀ ìgbà tí mo sọ̀rọ̀ tó máa padà jáde onú òtítọ́ hundred nígbà tí mo tún sọ̀rọ̀ níjọ́ kejì tó tún máa padà ṣe update onú òtútù ta hundred mi tí n bá tún sọ̀rọ̀ lórí assurance tó bá dọ̀la àánú ti ta four hundred àwa mọ̀ bó ṣe ń lọ ẹ̀yin ni kẹ́ ẹ má fò hello ẹ̀yin ni kẹ́ ẹ má ṣe kéni ẹ̀yin ni kẹ́ ẹ má fò. Modina Adébíyí ń pé mo kí ń Joyce Sakios mo kí ń mọ̀. wọ́n rí kéèsì wọ́n mọ̀ pọ̀ ọlọ́pàá ti rí nítorí fẹ́ rí lórí kéèsì most of àwọn cases tí wọ́n dẹ̀ charge ẹ̀ fún tóun gan mọ̀ pé wà níwájú òun òun gan mọ̀ òun gan fúnra rẹ̀ ó mọ̀ ẹ̀ló òun fúnra rẹ̀ ó mọ̀ ṣé wàá rí gbogbo àwọn ọ̀rọ̀ tó ti sọ sí. Si àbíkẹ́ tó ti fi bá a lérí pé wọ́n máa mú wá kúnlẹ̀ iwájú òun yẹn ìbẹ̀rù ojú ò jẹ́ kó tọwọ́ bojú nàìjíríà nígbà tí àbíkẹ́ tó wà níwájú ọlọ́pàá tóun náà wà ń bẹ̀ ìbẹ̀rù ojú kò jẹ́ kó lè tọwọ́ bojú wọ́n dẹ̀ ní tí ojú bá kanjú ètè àrídẹ̀ẹ̀rẹ̀dẹ̀ẹ̀rẹ̀ tó tó ṣe bí òwe ẹ̀yìn bàbá and àwọn tó jẹ́ wípé wọ́n máa wá sọ̀rọ̀ yẹn tó jẹ́ pé tó bá jọ jà lórí Facebook díẹ̀díẹ̀ nù wọn kan wà ń bẹ́ẹ̀ hello díẹ̀díẹ̀ nù wọn kan wà ń bẹ́ẹ̀ kò lè fi sọ̀rọ̀ but nígbà tó lè rí ọlọ́wọ́ síbí wọn náà wọn ló fi bu igbe ta ìgbà yẹn ló fi ṣe kíni ló fi bu igbe ta ipe ṣó fẹ́ kóun ṣẹ̀wọ̀n ni òun ò lè pẹ ṣinṣin òun ò mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n ó mọ̀ wípé mátà ìyá àbejì lòun sọ̀rọ̀ lórí lórí àbí èèyàn owó ló tún kú tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ọ̀rọ̀ ìyá àbejì ni kí ló dé tó fi sọ statement wípé mi ò lè pe ṣinṣin nígbà tó ní àwọn evidence tó mọ̀ pé o ò ṣe nǹkan kan fún arábìnrin yìí o ò ní ìdí nǹkan yẹn ohun tó ń fèsì ló máa fèsì nígbà tí ara ẹ bá ti mọ́ wọ́n á ṣe ìwádìí wọ́n á rí pé òmò kankan pa ẹ̀ wọ́n á dẹ̀ da ẹ sílẹ̀ ṣebí wo ló fẹ́ gba fifty fifty million lọ́wọ́ àwọn ènìyàn kí ló dé tó fi ìfọ̀kànbalẹ̀ gba fifty fifty million tẹ̀ fi wá lọ bribe àwọn ènìyàn. ó ń wá sórí Facebook ó sọ pé òun máa gbowó àbí gbogbo yìnyín lẹ́ ń gbọ́ gbogbo ẹ̀ kò ń ṣe pé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí náà la fi ń fún yín ní múlẹ̀ ohun tó ń jáde lẹ́nu ẹ̀ là ń sọ ohun tó ń jáde lẹ́nu ẹ̀ ohun là ń ṣe kí ni ohun là ń fún yín. Hello ó ti wá ṣe kí ni ó ti wá ń ṣe iṣẹ́ yẹn ní underground ẹ̀yin tí mo fẹ́ kà yìí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n dọ́dọ̀ yín tí wọ́n bá dọ́dọ̀ yín létà bó ṣe wá sọ̀rọ̀ wọn ọlọ́pàá lórí Facebook náà ló ṣe máa wá sọ wípé ṣe bẹ́ ẹni yìí náà gbowó á wá padà sọ ọ́ wọ́n ti ṣetán láti fẹ́ wá máa wá bá yín díẹ̀díẹ̀ bí gbogbo yín ò bá tẹ̀ ẹ̀ tí mọ̀ tán ó dàgbé kìíní ẹ ti dọ́dọ̀ ọlọ́wọ́ síbí lọ́lọ́wọ́ síbí ló ṣe ṣọ́pdéètì yẹn ìyẹn fi wọ̀n wí pé ọlọ́wọ́ síbí ò mọ̀ ń pa ẹ̀ ẹ̀yin ẹ̀yin sísítà mi ẹ̀yin ẹ̀yin mọ́mì mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin ọ̀rẹ́ mi sísítà mi ọba ńlá mo mọ̀ pé wọ́n máa kọ́ ni ṣé ti wíwọ̀n epo àbí tàìrówó rà madam fún mi beauty world mi ì wulẹ̀ sọ́ọ́ títí wọn because ẹni téèyàn ò bá mọ̀ madam Fúnmi Beauty World àwọn ọwà náà wọn tó fẹ́ lọ bá o mi ì náà ti lọ bá wọn ọwà náà wọn tó fẹ́ lọ bá. Àbíkẹ́ Jagaban ọlọ́wọ́ ṣíbí mo tún ṣe ń kà á kí nìdí tí wọ́n fi fẹ́ lọ bá àwọn ẹni wọ̀nyí wọ́n rí wípé ibẹ̀ ni kéèsì ti le wọ́n wá ń wo bàbá dádì ọlọ́wọ́ síbí wípé ológbò tó ń sùn bí ọ̀lẹ yìí ọgbọ́n inú ẹ̀ máa pé gbà bàbá tí ò sọ̀rọ̀ tó àlẹ́ẹ̀jì ẹ̀ wípé ó ń bá ọmọ ẹ̀ sùn ó bímọ mẹ́ta fún ọmọ ẹ̀ bímọ mẹ́ta fún tí bàbá yìí ò sọ̀rọ̀ ṣé ẹ rò pé nǹkan kan lè máa ṣe kíni ó lè máa rán lórí mátà yìí ọtútù bẹ̀rẹ̀ sí yún ẹlẹ́bẹ̀ lọ bá bàbá oníbàbà tí ò bá wa ṣe kíni tí ò bá wa dé alábàtà níbi tí odò ti ń múyàn màtàmátà. Hello. Hello. Are you there? èérí kó máa tún fò jáde lọ́la ó mọ̀ ó mọ̀ ó mọ̀ ó mọ̀ tá a bá ti kán gógó ẹ̀ nírú ṣé ẹ rí gbogbo àwọn ẹrú ẹ̀yẹn ẹ̀yẹn má wọ̀ rí àwa mọ táwọn yẹn fẹ́ jẹ ṣé ìtọ́ra nídìí kámpì yẹn ìtọ́ra nídìí kámpì yẹn kàn ń gbó ti ẹ̀ ní àti gún yẹn lábẹ́rẹ́ àti bàṣẹ́ yẹn jẹ́ alángẹ́lì sọnù ẹ̀yẹn má wọ̀ nípa àwọn yẹn <laughs> ṣẹ̀ráwọn tájọ jẹ́ ìsàwáwù tí wọ́n ń bẹ̀ níwájú <laughs> àwọn yẹn nìyẹn kò lè dùn mọ́ wọn yẹn nu kò lè ṣe kí ni kò lè dùn mọ́ wọn yẹn nu ṣé kí n má tàn yín wọ́n fẹ́ ra justice. my baby my sweetie yeye jane baby me. You are my honey. You are my queen. You are my baby. Baby boom boom. Hmm? Ìyàwó á ti sùn. Hmm? Báwo ni bébì mi ṣó ń kick? Èèyàn má wò rí. Hmm? Ìkan Ọya. Ìkan Ṣàngó. Èmi kẹ̀. Ògún gbogbo àwọn mẹ́ta náà là ń jagun bí mi ṣe ń bí mi jane ṣe ń jagun comment section ní láyọ̀ ló ń ṣe kíni ló ń jagun updater èmi náà kedere gúdúgúdú àfẹ̀yìnjákanjàkan làwa náà ń ṣe kíni là ń trowé <laughs> jẹ́ kí n má tán <laughs> hello. wọ́n ti ń fẹ́ ṣe kíni wọ́n fẹ́ ra justice. gbogbo yín ó yẹ kẹ́ ẹ lè rí break light yẹn now wípé something behind ìyá ìbejì dead. kí ló wà nù kíní ó ń wá jáde justice ìyá ìbejì must be prevail must kíní kan lórí irọ́ o ẹ béèrè lọ́wọ́ wọn pé Mr. Jobotula Joboskerin Jobofrina ibo ló ṣì wà ẹ àìsí ilé Mr. Jobotula wọ́n ti kó iyán èkéré wọ́n ti fi òun ṣe pàṣípààrọ̀ síbẹ̀ yẹn ẹ̀yin náà wá wò pé ṣé pati wá ṣe é ṣe kí ni pati ṣe é ṣe kí ni bẹ́ẹ̀ yẹn nígbà tó jẹ́ pé ordinary bàbá àbejì lásán ó níye tó fi gbà ẹ̀ mọ̀ pé nǹkan kan ń kọ́ nǹkan kan lára tí ò yìí sí fún pípù yìí. olúwa á jù wọ́n lọ. hello dá padà kò jọ kí ni ẹnì yìí wí sára ládàpọ̀ kí lẹ wí. hello invite invite ẹ mọ̀ wọ́n ti rí ṣẹ́gun wípé wọn ò lè rí ọ̀nà láti wọ ọ̀dọ̀ ṣẹ́gun ara àwọn fámìlì dẹ́n ṣe kí ni ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ gbogbo bẹ̀yẹn lọ́fẹ́ dé ọ ń fẹ́ nǹkan tí àwọn fámìlì ẹ̀ẹ́dẹ̀ wo the way bí wọ́n ṣe ṣe sí àwọn ọlọ́pàá tí wọ́n fi ń fẹ́ tí wọ́n lọ ara ẹ̀sìn ọ̀n ní tìjú kínní yẹn ọ̀n mọ̀ wípé wọ́n ti bá ẹja dẹ́tì tẹ́lẹ̀ tó bá ti di pé wọ́n ń wá way out wọ́n á tún wá bọ́ ṣe fẹ́ dọ́dọ̀ ẹ̀ dìwé bọ́ ṣe ń lọ pín ráìsì òṣì lọ́dọ̀ wọn ọlọ́pàá. okay okay the way tí wọ́n ṣe ń lọ pín ráìsì wọ́n ń fẹ́ make sure pé bọ́ọ̀n ṣe lè ṣe kí ni bọ́ọ̀n ẹsẹ̀ wọn ò dẹ̀ débẹ̀ yẹn ẹsẹ̀ wọn ò ran ilẹ̀ látara gbogbo nǹkan tí wọ́n ti ṣe sí fámílì yìí fámílì yìí ẹ blọ́ọ̀gì wọn àwọn tí ọmọ wọn kú. hello gbogbo bẹ̀rẹ̀ lọ fẹ́ dé but wọ́n ti rí i wípé bóyá information bá land sí ọ̀dọ̀ wọn irú nǹkan tí Ṣẹ́gun wa ṣe ń gbà yẹn nípa pé àwọn ọba kan fẹ́ sọ pé kíní kọ́ gba ègúnjẹ kọ́ ẹni pé kí wọ́n lè sẹ́tù kọ́ lè ṣe kíní tí Ṣẹ́gun Sáré gbogbo àwọn nǹkan tó lè sáré àwọn tó lè sáré sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ò fẹ́ ọ̀fẹ́ sáré gbé dọ́dọ̀ wọn but wọ́n ń wá àwọn èèyàn tó máa bá wọn pẹ́ kúlẹ́kúlẹ́ bíi pé kọ́ lọ túfọ̀ òkú wọ́n ń wá àwọn tó máa bá wọn ṣe bẹ́ẹ̀. àwọn ò ní lè ṣerú àwọn ẹrú ẹ̀ ọ̀hún ní lè ṣe irú tá à ń sọ yìí kí lọ́mọ̀ tó fẹ́ sọ kí ni wọ́n mọ̀ tó fẹ́ wí ẹni tó kó wọn jọ gan kò fún wọn ní ọ̀nà gidi. ẹni tó kó wọn jọ kò fún wọn ní ọ̀nà gidi ẹ rò wípé ọlọ́wọ́ ṣíbí máa wá dúró láì clear orúkọ bàbá ẹ̀ àti orúkọ ẹ̀ àti orúkọ foundation tó jẹ́ aṣojú fún tẹ́ ẹ bá wá sọ pé ẹ fẹ́ lọ fowó rà ṣowó lè jìyà abèjì mọ́ ni. ṣé owó ṣó lè jí ìyá àbejì mọ́ ẹni tí kú ti kú ẹni tó ti kú ó ti kú. ìbá ń ṣe wípé ó ní ọwọ́ kan tàbí ìkejì nínú ṣó yẹ ká tiẹ̀ ṣó yẹ kí wọ́n ná owó tó tó tó tó ti ń ná yìí lórí wípé èèyàn tó ní evidence lọ́wọ́ now tọ́ba wa sọ pé iná àwọn méjèèjì àtọ̀wọn lọ́wọ́ síbí àti ọ̀wọ́n ta ló ní evidence nsìn meanwhile ìwọ tó ní evidence ló ń lọ fẹjọ́ àwọn pípù yìí sùn èsùrú ó ti wá pàdé dábàá yìí ó ti ń lajá. àwọn tó àwọn tó rò pé wọn ò ní evidence àwọn tó rò pé ohun tẹ́ ẹ bá ti bá àwọn ọlọ́pàá sọ lọ́ máa gbà ọ̀rọ̀ ti dé ojú láǹgbàsà ẹ wá imagine tí ọlọ́wọ́ síbí ò bá jẹ́ ọmọ ọmọ ọ̀tọ̀kùlú kí lẹ rò pé kò bá ṣẹlẹ̀ sí. Bobby J ó máa wà jù bẹ́ẹ̀ lọ ó ti mọ̀ tó wà ńlẹ̀ wọ́n ti gba ìwé ẹ̀ Àbújá ló wà wọ́n ti gba ìwé ẹ̀ ṣé ń gbọ́ láńgbèjì mi àbí kí n sọ ìmọ̀túá inagoje anakure nnagujeni anagula jobotula gadi jobo o gadi kujeni jobotula ide kujeni o wa injakum donkunu donkunu mini kujeni ṣe é ṣì gbọ́ language mi. ẹgbàre kò wí. hello ó ti pe ó ti pe rí gbogbo dédé gbogbo yóò máa ṣe ní nàìjíríà yẹn ẹ ẹnì jẹ́wọ́ yín pé wọ́n ti gbàwé lọ́wọ́ òun wọ́n ti sí ìsìwé rẹ̀ ó pé òun máa pẹ́ nílùú bàbá òun dẹ́ o ẹ̀ afẹ́ ìtọ́dún mẹ́ta yóò máa tó dé ìgbò bá máa dẹ̀ dé kí ò fẹ́ dé bá nílùú UK ẹ ṣọ́ọ̀bù gan ti dòbu ẹjọ́ lè sì máa ra aṣọ yìí ti kọ́dún bí aṣọ yìí bá ti póṣù mẹ́fà yìí gan ọ̀n kì í fẹ́ rà dáadáa nínú gbá <laughs> ṣé màmá ta baranda ẹ ẹ bá mi sọ fún Anamáyọ̀wá tó bá ń wẹ̀ ní màmá bá ru èlùbọ́ máa bá ru gàrí kó má dẹ̀ tún lọ da nǹkan nǹkan joyijoyi sínú ọjà rẹ̀ kù kó lè dànù sí gbẹ̀járe ẹ jòbótúlà ìṣì wà lábùjá jòbótúlà ṣì wà lábùjá ẹ òun tó ìtasọ́sàn ẹ ibi ọ̀dọ̀ Buhari ibi ọ̀dọ̀ bàbá Tinubu dédé rẹ̀ lòún gbọ́ tasọ́sàn rẹ̀ àwọn olórí kórí bí ẹja akoté a pé èèyàn kú ẹ̀ ń wá bẹ́ẹ̀ ṣe máa ṣẹ́tù ó dáa kẹ́ ẹ ṣẹ́tù ṣùgbọ́n ṣé ọ̀nà ṣẹ́tù lẹ bá bẹ̀rẹ̀ láti lẹ̀ ni. ṣọ̀nà sẹ́túmẹ̀ǹtì ohun rẹ̀ bá bẹ̀rẹ̀ wà náà. ṣé àǹtí mi ẹ̀rí àjẹun alálẹ̀ ìgbà gbé wa Bobby J. ọ ń wá gbogbo dédé ọ̀nà yọ máa fi pa ẹjọ́ ọ ń fẹ́ lọ bá bàbá Ọdẹ́gbàmí bàbá aṣẹ̀yìn adẹ̀ ti bú yín gan bàbá ní ọwọ́ wọn rèé o funfun nẹ́nẹ́ <laughs> bàbá náwó mi rèé o funfun nẹ́nẹ́ n kò mọ̀ pé ẹ bú mi bàbá ní n kò mọ̀ pé bú mi o ohun rè mú tẹ́ bá rí ọlọ́wọ́ ṣíbí ìyò fi pé ẹ fi bàbá mi lẹ̀ o. objection overruled objection sustaining ẹ fi bàbá mi lẹ̀ o ẹ má dèmí àti òun ra lẹ́jọ́. èmi àti yín ó ń ra ní kéèsì ẹ má dọ́dọ̀ bàbá mi ariwo ìyí ọlọ́wọ́ ṣíbí ń parí ẹ̀ ẹjọ́ ẹ̀jẹ̀ ká bí wọn kíde ìyọ̀fín ń lọ bá bàbá ọlọ́wọ́ ṣíbí ìyọ̀fẹ́ fi sẹ́tù ṣọ́rọ̀ kò dé bàbá náà máa ṣe bí dédé gbogbo bí wọ́n ti ń wá fifty million fifty million rẹ̀ ẹ̀ wọ́n fẹ́ gbà tó bíi four hundred million. Eh? àgbowó lọ́wọ́ straight from the heart ọwọ́ Láyọ̀ Ari ọwọ́ Lẹ́gbàá ọwọ́ laskin owó yọ máa gbà pọ̀ fifty fifty million ọwọ́ yèyè mẹ́sọ̀ ọwọ́ àǹtí mi ẹ pàgbó àwọn aráàbí ti jẹun bẹ́ẹ̀ o àwọn olóṣì láwùjẹ. àlàyé yìí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn òun rè pé nígbà ẹ bá lọ tẹ̀ẹ̀tẹ̀ lọ́fíìsì ti bàbá ọdẹ́gbàmí ìyẹn àlàyé wo lẹ lọ ṣe fún wọn òun náà nípa àti bú yín kí ni èébú yẹn fi bú wọn orí yín burú bẹ́gù tó ń léwèrè ẹ̀yà wèrè ni. kéèsì tó wà nílẹ̀ èyí ń ṣe ọ̀rọ̀ bàbá lẹ́ẹ̀sẹ̀yìn ẹ kọ́kọ́ fèsì tìyá àbèjì náà. ẹ kọ́kọ́ fèsì tìyá àbèjì náà. sẹ́yìn kò fẹ́ kó gbàdájọ́ ni. ẹ kọ́ ṣé ẹ kò fẹ́ kó gbàdájọ́ ni. àwọn ẹrú ìwà ń ta wáyà kiri àwọn onífá five thousand àwọn yàrá má gbó wọn kò mọ ohun tí ọ̀gá wọn ń ṣe lábẹ́lẹ̀ àwa máa gbó tì wọ́n ojú kò tì wọ́n àwọn wèrè gbogbo wọn a máa kó jáde a máa wó bẹ́ẹ̀ yẹ ọ̀gà àwa ìjẹ́sàn níbẹ̀ a ti kúrò àwa ìjẹ́sàn níbẹ̀ a ti bọ́kọ̀ núà lọ olórí burúkú òun rẹ̀ yìí kú níbẹ̀ ṣọ́ de gbogbo yín rọ̀ máa fa ìsìnkì yín mú lọ́ máa fi fọ́kọ mu <laughs> ìyìnbá wà lamẹ́ríkà nú yín kó pẹ̀lẹ́ o gbogbo iṣẹ́ Yorùbá ń ṣe lamẹ́ríkà bẹ́bí rẹ̀ pé báyìí ní dáhùn orí yín rè báyìí wà ẹ di ẹyin ti yín dúdú orí rẹ̀ máa burú ni dédé gbogbo yín ṣe ẹ pẹ́ ń bẹ̀ kí ṣe ẹ̀yin olóṣì àfikún mu gàrí yìí. dédé yín olóṣèré yín àfikún mu gàrí. gbogbo bẹ́ẹ̀ ṣe ń sá kiri tẹ́ ṣe ń sá korobákorobá bẹ́ẹ̀ ṣe ń yọ́só náà là ń yọ́ gbọ́ àwa wo láwa ń fún yín ní problem náà bí Láyọ̀ Láyọ̀ Ari FBI bí kò bá fún yín ní problem straight from the heart olóhùn yọ á dà láàmú bí straight from the heart ò bá dà láàmú lẹ́gbàá agun yín bílẹ̀gbọ̀ bàgún yín lábẹ́rẹ́ ẹ pagbo yín mi ká á fọ́kùn mọ̀ mọ́ yín lórí bẹ́ẹ̀ pagbo yín mi ká ò bá fọ́kùn mọ̀ mọ́ yín lórí mhm á fà yín lọ́fà bàríbàkúrẹ̀ bàríbàkúrẹ̀ bàríbàkúrẹ̀ èyí mẹ́sọ̀ òun rè ń gbé orò jáde yín òun ra ṣe pé ṣe òun rè yín ẹjọ́ yìí máa pẹ́ gan-an the case tí ó wà nílẹ̀ yìí is going to be long way the case dey in Abuja in Kuje station in Kuje nation in Kuje stadium in Kuje hall eh, plaza eh, the case máa long gan o. in fact fa fa fa fa fa fu <laughs> kò ní lè rí fàjà. Àdùnní Òkìkí Ọlá ẹ torí ṣọ́ọ̀ ń gbé ṣó àǹtí yẹn náà ṣọ́ọ̀ ń gbé débẹ̀ nígbà gbọ́ pé àǹtí yẹn ṣe àwọn fọ́ọ̀mù kan pé kán má bẹ̀rẹ̀ sí sáyìn rẹ̀ dédé gbogbo èèyàn ń lórí ẹ̀wà bá mi bí wọ́n pé kí wàá ní lájú gba bó ṣe pọ̀ bẹ́ẹ̀ ṣú bó lórí burúkú àwọn aláwọ̀ kànákì ni bó ṣe kún bẹ́ẹ̀ bó ṣe kún bẹ́ẹ̀ yẹn bí iṣu orí wọn wá ń burú now ẹ jẹ́ ká wá béèrè lọ́wọ́ dédé gbogbo wọn ń pé kí ni ìdí ìyẹn fẹ́ má fi pọ́n kiri. kí ni ìdí ìyẹn fẹ́ má fi pọ́n kiri. nígbà yẹn mọ̀ pé ẹ ò ṣe bí ẹ yẹ kẹ́ ẹ máa sáré kiri. ẹ̀mí ìyá abẹ́jì kò jẹ́ kẹ́ ẹ gbádùn ẹ dẹ̀ ní gbádùn torá àti sọ fún yín pé jẹ́ ń gbádùn òun rè máa gbádùn kò jẹ́ ń sílíìpù òun náà ò ní wà ókè. Okay we all don meet hello wọ́n ń sa gbogbo agbára láti dé ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn kó dé ọ̀dọ̀ bàbá ọ̀gá ọlọ́pàá meanwhile wọ́n ti yàgbẹ́ sí ṣọ́ọ̀ṣì wọ́n ti fi báíbù wọ́n ti fi kó o. àwọn ọlọ́pàá ti fetí gbọ́ bí mátà ṣe lọ in fact lórí bí a ṣe ń ṣàlàyé lórí social media because ó ní ó ní nínú àwọn kan tó sọ̀rọ̀ tí mo gbọ́ tó sọ wípé ọ̀rọ̀ social media ni ọ̀rọ̀ orí social media ló wá bí ló wá kọ́gun sí wípé èèyàn kan kú lórí ẹ má kí n sọ yẹn tán hello níbi tí wọn náà ti ń dọ́gbọ́n gbọ́ ẹ lè sọ pé ẹ lè rí pé àwọn Nigeria police ń wo àwọn platform wa bẹ́ẹ̀ bá tiẹ̀ wá rí ìsúwọ́sí wọn ẹ rí tọ̀dọ̀ yèyé mẹ́sọ̀ọ́. bẹ́ẹ̀ kedere ni wọ́n ń dárúkọ ìyá a kó fóònù rẹpẹtẹ sílé onídùnnú yàrá a rí wọn o ẹni tá a rí tá à ń rí iṣẹ́ ọwọ́ wọn ni o. kẹ́ ẹ lè mọ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ láabi wọn tó ṣé skọ́ọ̀sì náà lẹ́sìn ń fẹ́ kà lórí pé èèyàn ti kú pẹ̀lú evidence tẹ́nẹ̀ ní pẹ̀lú òdodo tẹ́nẹ̀ gbé dání tí àìtí ìtò ṣe kíni tẹ́ ìtí ìtò proof evidence ẹ̀ kó dání. Hello? tí ẹ tí ì tó ṣe kíni ẹ lè ṣe wípé kẹ́ ẹ má mú irọ́ sílẹ̀ àtìgbà tá a ti ń sọ̀rọ̀ yá àbejì pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá àbejì dìísìn ẹ jẹ́ ká fojú wò pẹ̀lú ìwà tí ẹ ń wù dìísìn ẹ jẹ́ ká jọ fojú wò pẹ̀lú ìṣe tí ẹ ń ṣe ní ìsìn ẹ jẹ́ ká jọ fojú wò ń pé kí ni tó sọnù láàrin nǹkan tá à ń sọ pẹ̀lú nǹkan táwọn arábí ń ṣe ọ̀nà wọn lọ́wọ́ ń ran ìyá àbejì lọ́wọ́ ọ̀nà wo ni wọ́n fi ran ìyá àbejì lọ́wọ́ ọ̀nà ni wọ́n gbà tó fi ran ìyá àbejì lọ́wọ́ kò sí ọ̀nà kankan ju wípé wọ́n fi ba ilé àwọn ìyá àbejì jẹ́ ọlọ́kọ ò mọ ọkọ mọ́ aláya ò rí aya ẹ̀ mọ́. hello àbíkẹ́ tó jẹ́ olórí ẹ̀ àwọn ẹgbẹ́ ayé Queen Heje tí gbogbo wa máa ń kàn mọ́gi ńgbà náà olójú dúdú mo rò pé òun lẹ́ni lẹ́sìn ni ẹ igun of Dublin mẹ́ńṣẹ́ríwò of universe àpáta lórí of Turkey I hope you are learning in hard way right now. torí gbogbo bó ṣe máa ń sọ wípé mo trust ike mo trust ike tó bá dé nàìjíríà á bá wọn fà á mo jẹ́rìí ẹ̀ ó mọ̀yàn gan are you now see the game ẹ ti tì pa. ẹ ti ṣe kí ni ẹ ti tì pa. inú yín dẹ̀ ń dùn ni ká ṣe má wọ tẹ́gà. mo rò wípé gbogbo yín lẹ́nìí nísìnyí. it's true ó wà nínú àwọn tó ti bú àbíkẹ́ rí lóòótọ́ wọ́n ní tí ò báyìí tí mọ̀yàn tàbí tó ò báyìí tí mọ̀ ṣe èèyàn má ṣe kí ni má jọ́ọ̀jì ẹ̀ ìgbà táwa wà lọ́dọ̀ ọ̀kẹ́ à ń jọ́ọ̀jì àbíkẹ́ ah ìyàwó ọba ni irọ́ ni ìyàwó ọba kọ́ kíní kan kíní kan ní gbogbo ẹ̀ la fi ń bú àbíkẹ́ ẹ wá wò àṣepẹ́ ẹni tá a wá wà lọ́dọ̀ ẹ̀ tó ń fún wa ní irọ́ àṣepẹ́ kò tó bàtà ẹsẹ̀ àbíkẹ́ ẹ̀yin ẹ fún mi ní nǹkan méjì tí ike sọ tó ti jẹ́ òdodo láti ìgbà tí ẹ ti ń gbọ́rọ̀ ẹ̀ ẹ mú mi ò fún yín ní pé kẹ́ ẹ mú bíi mi ì fún yín mẹ́wàá mi ì fún yín márùn in fact mi ò fún yín mẹ́ta ẹ fún mi ní méjì ẹ lè sọ ń bí ẹ̀yin tẹ́ bá jẹ́ ẹrú ẹ̀ ẹ̀yin ẹrú ẹ̀ ni o kò ń ṣe ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀ràn olólùfẹ́ wa ń bí o ẹ sọ méjì tó ti sọ tó dẹ̀ jẹ́ òótọ́ a ní bá yín lọ sọ́nà tó jìn à á sọ fún yín bí wípé ṣé ti Nàìjíríà tó wà tó ń sá kiri tó lọ mú ní Kútọnu tó dẹ̀ náà ń jẹ ọbẹ̀ ẹlá ní UK ṣóun la fẹ́ sọ. ẹlẹ́ṣẹ̀ ń sá nígbà tí a kò le. ẹlẹ́ṣẹ̀ ó ń sá ní ìgbà tí a kò ṣe kí ni ẹ jẹ́ kí n gbé jíùsì mi ń wáìnì gan ló yẹ kí n máa fi lé kinní kí ṣó yẹn máa ra máa lọ wáìnì ló yẹ kí n máa fi lé bébì mi yẹn fi wáìnì yẹn fi júùsì sí hmm. yẹn fi grape grape drink kí n fi sí hmm. àbọ̀ ní bàbà hmm. àmọ́ ọlọ́run á pè ní bàbá oníbàbà. èmi kẹ̀ á ah! nígbà tí mi ò gọ̀ mi ní mú kíni hmm. àwa lè nàìjíríà ká má tún máa rí mu bọ̀ sí bíi ah, ah, ó yà yẹ̀yẹ̀ hmm, ó yà yẹ̀yẹ̀ ọlọ́run má bàtí ajẹ́ ṣé ẹ ráwọn ẹrú ẹ̀ yẹn ẹ jẹ́ kọ́ àwọn yẹn máa ṣe fàájì tiwọn àwọn ẹrú ẹ̀ yẹn àwọn ẹrú òkìtẹ́ yẹn ibi yìí náà la máa wà tọ́hún náà máa wá padà rí ọ ti rí òdodo ṣùgbọ́n ọ ń retí ìgbà tí òkété máa ṣe kíni tó máa ba ojú wọn jẹ́ ọ ń ṣe kíni ọ ń retí ìgbà tí òkété máa ṣe kíni tó máa ba ojú wọn jẹ́ Mò ń bọ̀, ẹ má bínú. Mò ń bọ̀. Send mi ní kíni. Mò ń bọ̀, ẹ má bínú. Yeah, she ah wàláì ọláyínká fíkì ṣọ́n rìpọ̀tù kọ́mẹ́ntì ọ̀n rìpọ̀tù kọ́mẹ́ntì àwọn èèyàn ń bí yìí o abájọ mo rí tẹ́nìkan sọ pé òun ò rí kọ́mẹ́ntì lẹ́ẹ̀kan wọ́n ti rìpọ̀tù kọ́mẹ́ntì èèyàn lórí ọ̀dọ̀ mi ń bí yìí hmm? ọláyínká fíkì wọ́n ti rìpọ̀tù kọ́mẹ́ntì ẹni yẹn wọ́n ti fún wọn ní twenty three hours ṣe ti rí i àwọn èèyàn wa ló ń rìpọ́ọ̀tù kọ́mẹ́ǹtì wọn yìí o hmm? <laughs> àwọn èèyàn wa ló ń rìp sorry sorry sorry sorry wọ́n máa ń rìpọ́ọ̀tù wọ́n máa ń rìpọ́ọ̀tù ẹni yìí gan-an àwọn èèyàn mi dẹ̀ ni kí ló dé tó fi ń ṣe bẹ́ẹ̀ yẹn fún un ẹ́ àwo wá sọ́dọ̀ yín nà àbí kí ni gbogbo kátàkátà yìí ẹ fọ wọn tiwa sílẹ̀. Si ẹ fọ wọn ti wá sílẹ̀ náà àbí kí ni gbogbo kí ni gbogbo ràkàtíà yìí. ẹ rí i wípé ohun tán ni kó wá ṣe kí ni ohun tán ni kó wá ṣe kí ni <laughs> ní ní o because lẹ́gbàá àáfàá for mọ́ṣáláṣí dey on this show that is leg was say he's gonna <laughs> grave hello ẹ rí i pé ó bẹ̀rẹ̀ sí gbé strategy mi jáde ó fẹ́ ká wá máa sọ̀rọ̀ lórí ìyẹn ó mọ̀ pé mo mọ nǹkan tóun ń ṣe ó mọ̀ pé mo mọ nǹkan tóun ń ṣe ẹ̀ẹ́dẹ̀ rí i pé nígbà tá a ti ń amárìn tí àwọn nǹkan kan ti ń tú jáde lórí wípé bí ara ìyá àbejì ṣe rí ní ìgbà tí wọ́n rí gangan bí ara ìyá àbejì ṣe rí bíi lúlù but à ń retí autopsy results hello à ń retí result autopsy ẹ wá gbọ́ kí ló dé tí wọ́n ṣe sùúrù kí result autopsy jáde kí ló dé ní ìgbà tí wọ́n fẹ́ ṣe autopsy tí ẹ̀gbọ́n bàbá àbejì tó fi ń fẹ́ bá ọ lọ́wọ́ síbíjà kí ni ìdí tí autopsy result ò tí wá jáde tí wọ́n ń fẹ́ wá máa lọ bẹ̀bẹ̀ káàkiri pẹ̀lú ẹ̀sìn mọ́ Are you with me? Kí ló dé tí wọn ò ṣe sùúrù tó fi di wípé wọ́n fẹ́ máa wá lọ gbé páálí wèrè kiri páálí olórí burúkú olè ń gbé kiri ṣé ẹni tó bá tún jẹ́ pé wà lórí ààrẹ ṣó máa ń sáré làálàá kiri ni. ṣé ẹni tó bá wà ní ojú ọ̀nà ṣó máa ń sá làálàá kiri ni àbí irú eré wèrè wo lẹ̀ ń sá kiri ń sìn ní ẹni tó jẹ́ wípé ẹni ní ọ̀hún um, evidence lọ́wọ́